All right. والصلاة والسلام على رسول الله وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرجو فهم الله أتولى عليكم كي الله أتولى رفوع النبي صلى الله عليه وسلم àtàwọn ará ilé ànábì àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tó bá wà lórí ìlànà tá ànábì mú wa bá wa àti òbídọ́jọ́ àkìyàmà. àlẹ́ ni ètò yìí ètò wa dáhùn tó lè hàkì ìpèpè òdodo èyí tí kò ní ẹ̀rú rúnú tó máa ń dé sí etígbọ̀ wa ní gbogbo alaalẹ́ ọjọ́ juma ní ọ̀sọ̀ọ̀sẹ̀ láti iléeṣẹ́ amíhùnjèjì Premier FM ninety three dot five èyí tí ìyànà bóríjà Central Mosque tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ tí àwọn afáwa fadilatu sheikh al-ustad Suleiman Muhammad al-awwal tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa níbẹ̀ tí wọ́n sì jẹ́ olùbánisọ̀rọ̀ fún wa lórí àwọn àkòrí ọ̀rọ̀ náà kọ́lọ́ jẹ́ kí á rí wọn pẹ́ àwọn afáwà ti tún wà ní ìkàlẹ̀ insha Allah fún ìtẹ̀síwájú lórí àkórí ọ̀rọ̀ èyí tó ní bá ṣe pẹ̀lú àlámọ̀rí tí mùsùlùmí tá a ní bùkátà sí nínú ìgbésí ayé wa tí a fi pàdé ọlọ́run lẹ́ni tí ó yọ́nú sí. àkórí ètò náà òun náà ni muraqabatul abdi rabbahu kí ẹrú kí ó máa ṣọ́ ọlọ́run ọba rẹ̀ subhanahu wa ta'ala àkórí yìí ó lè máa dàbí ìgbà pé ah, kí ni ìtumọ̀ eléyìí ṣùgbọ́n gbà àwọn àfáà wọn bá bọ́nú agbọ́nrin ètò wọ́n yànnà náà fún wa kí ni ìtumọ̀ rẹ̀ tá a fi gbọ́ ohun kan tí wọ́n fẹ́ bá wa sọ yé abẹ́lẹ́ subhanahu wa ta'ala kọ́mọ́sá ìfi arán àwọn àfáà wa lé náà lórí àkórí ọ̀rọ̀ yìí kọlọ́n kó sì jẹ́ kí etí tiwa náà kó lè gbọ́ ntí ọlọ́run subhanahu wa ta'ala ní fún wa kó má jẹ́ kí ṣàyẹ̀tọ̀ gbé nǹkan mí ìsì alẹ́ mi lórí nǹkan yìí abẹ́lẹ́ kọ́mọ́sá ìsibẹ̀ fún wa falyatafaddal mashkuran ma'jura. BC ولا لله رب العالمين وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أوبني الله سبحانه وتعالى تسبحان المسلمين àtúntọrọ àlékún ìkí àti gẹrẹ fún anabi sallallahu alayhi wa sallam ẹ ń tọrọ ọba láti bá máa jẹ kẹ fún gbogbo wa alọba nisalikun kí anabi bá nisalikun kọla rẹ àti àwọn aráàlú àti sàhábà rẹ jẹ àwọn náà wà náà tọ́ kẹ pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam níjọ gbọdọ kìámà ẹ̀yọ́ máa yànú ẹ̀sìn àtúnkìá ní kíkítà muraqabatul abdi rabbah báwo ni ẹrú ó ṣe máa sọ ẹnu àlọ́lọ́run ọba rẹ̀ báwo ni ẹrú ó ṣe máa mọ̀ wípé Allah subhanahu wa ta'ala ó ń rí òun kódà kóhùn ọwọ́ àánú òkùnkùn jù bẹ́ẹ̀ lọ ṣe àṣírù indahu subhanahu wa ta'ala kẹlẹ́àlàn ìntàwà rò ń kọ́kọ̀rọ̀ dọ̀tí gbangba lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa bá èmi àti yín sọ̀rọ̀ nínú suratul mujadala wípé a'udhu billahi minash shaitanir rajim ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم إلى النبي بابا متلة ما مسيح ee o se man bi alamẹ rẹ alayhi subhanahu wa ta'ala e mama ni ọ̀rọ̀ rẹ̀ allah subhanahu wa ta'ala yi gbogbo tí bẹ ń sánmà àti ilẹ̀ ló má ma kọ́dà béèyàn méjì tí wọ́n bá jọ wara péré borokoto tí wọ́n ń sọ̀rọ̀ kásíbi kásíkejì ọlọ́mọ ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú máa rẹ ọmọ rẹ gbogbo tí wọ́n ń se yẹn kọ́dà bí wọ́n jẹ mẹ́rin ọlọ́mọ wọn bẹ pẹ̀lú máa rẹ ọmọ gbogbo tí wọ́n se yẹn kò sí nǹkan kan tó pamọ́ fún Allah subhanahu wa ta'ala ní sánmà àti ní ilẹ̀ lára àwọn nǹkan tí ó jẹ́ àmọ́ pé kò sí nǹkan tó pamọ́ kí ẹrú kọ́ máa sọ ìwọ ọlọ́run ọba kọ́ mọ̀ pọ̀lọ́run ọba ń ron kọ́kọ́ ó rò ní gbangba ẹ dákun ẹ jẹ́ àwọ̀ ìbẹ̀rẹ̀ súra ìgangan Allah subhanahu wa ta'ala ó ń sọ ayé àkàlẹ̀fà nàbì sallallahu alayhi wa sallam lórí qissa Khawla obìnrin èèyàn dáadáa ni àgbàlagbà rẹ ni bẹ́ẹ̀ lọ dáa kí gbogbo obìnrin ó rí ẹni tí dàgbà nígbà tó wá dàgbà ọkọ rẹ̀ ó sọ wípé òun ò lè sùnmọ́ ìyàwó òun mẹ́torí wípé ọ̀sẹ̀ òun kọ́dà tó ń bá sí èsúnmọ́ ìyàwó yìí ajẹ́pọ̀ nsúnmọ́ ìyá àwọn ọwọ́ afẹ́yìn ìyàwó rẹ̀ ó fi wí ẹ̀yìn ìyá rẹ̀ à tí alọ́wọ́ wa sì ṣe bá lọ́dọ̀ wọn jọ́nà lọ́hùn ìtumọ̀ ẹni pé òun kọ̀ bó pátá tó òun lè súnmọ́ mọ́nu ó nì sí sí bẹ́ẹ̀ sì ni ọlọ́wọ́ bó tí ì sọ kakalẹ̀ fún anabi sàsàm lórí àlámẹ́rì obìnrin sáré bọ̀ lé àrùn jọ́nà lọ́hùn wípé a allahumma sànú mi ńgbà tó dé sàsàm ó ní ìrẹ́ òjìṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam anabi ọkọ mi akala shababi gbogbo tí a ń pè ní rírẹwà mi ọ̀dọ́ mi ó náà lò fún omi toró rẹ̀ mú tán kọ́dà wọn ẹ̀fẹ́rùtù láhùn bátúnì gbogbo tọ́lọ̀ ń pè lè bínú ọmọ ìbí fọ́kùnrin méjì ọkùnrin náà mo máa gbogbo ẹ̀ fún un fọlámà kẹbìrọ̀ sí ní ìgbọ̀ wá rí wípé ọjọ́ orí mi ó ti gbó mo ti dàgbà báyìí ẹ zọ́ọ̀hárọ̀ mi ní ilẹ̀ yìí mi tó ṣẹ̀ṣẹ̀ wájú ẹ̀yìn ìyá rẹ̀ ọ ń fẹ̀yìn ní wẹ̀yìn ìyá rẹ̀ pé tó ń bá tó súnmọ́ mi àjẹ́ wípé ẹ̀yìn ìyá òun ò lò ń súnmọ́ yẹn amúsùn àsánàmù kí máa fẹ́ sí anábì ní èmi ò máa ti ń sọ o ọlọ́yẹ̀ sọ àkàlẹ̀ fún mi ṣùgbọ́n tẹ́ ẹjọ́ mọ náà ni èmi ò ríjú wípé o ò lè jẹ́ ìyàwó rẹ̀ mọ́ obìnrin wa ń pariwo pé allahumma ilayka ashku eré anábì mọ́ mà pé tí ń bá wálé rẹ̀ alamari yóò bá ń sọ fọ́nà subhanahu wa ta'ala ìwọ gan kọ́ mo fẹ́ ké gbàjáre fún allah subhanahu wa ta'ala mo fẹ́ ké gbàjáre fún allahumma ilayka ashku allahumma ilayka ashku báyìí lóbìnrin pariwo pé ọlọ́wọ́n bá mi ò ọ̀dọ́ rẹ mọ̀ mọ̀ nké gbàjarè é lọ ṣùgbọ́n mo mọ̀ pé ibi tí ń ti gbọ́ answer question mi àtọ̀dọ̀ anabi sàlám ọlọ́ọ̀bà ń sọ fún ni obìnrin ò tí ì kú lórí ìjókòó ìtọ́takú kalẹ̀ bẹ́ẹ̀ ni ayé à ń sọ kalẹ̀ ilé ló mú ìyàwó Aisha sọ wípé radiyallahu ta'ala anha ardaha subhana man wasa sam'uhu kulla shay mímọ́ fọ́lọ́ngọ̀bà tó jẹ́ pé kò sí nǹkan tí è gbọ́ kò sí nǹkan tí è rí kèé sí ìṣe dákẹ́ jẹ́ lè gbọ́ tẹ́lẹ̀ yìí kìí ṣe súnsọ̀hùn jẹ́ lè rí tẹ́lẹ̀ yìí ó ní tàlọ́ subhanahu wa ta'ala gbogbo nǹkan ní rí nígbà kankan náà tí èyí ṣe wípé yọ́ ṣẹ̀ṣẹ̀ bí sí pẹ̀lú lẹ́yìn kó tó ṣẹ̀ṣẹ̀ wà rí tẹ́lẹ̀ yìí kò rí bẹ́ẹ̀ ojú ẹsẹ̀ ìnà kọ́ọ̀là kọ́ọ̀là ń bá nẹ́fṣà sàrám sọ̀rọ̀ lẹ́yà fún aláyà bá dùn kalẹ̀ àníhà apá kan nù àwọn ọ̀rọ̀ tí ń sọ gan èmi tẹ́mi ń bẹ́ ló yàrá ìmọ̀ gbọ́ mi dáadáa àsọlọ́ ti ń gbọ́rọ̀ kẹsẹ́ mẹ́rin ojú ẹsẹ̀ ó sì ń sọ ayà kalẹ̀ fún wípé ee eh, kọ́dísẹ́mi Allah kọ́wùlà lẹ́tí tujadiluka fi zawjiha ọlọ́run ọba ti gbọ́rọ̀ ẹni tí ń bọ́ sí fanfa lórí ọ̀rọ̀ ọkọ rẹ̀ tẹ́ẹ̀jọ́ ń fomi jomi toru ọ̀rọ̀ tó lé ọkọ òun ti fẹ̀yìn òun wẹ́yìn ìyá rẹ̀ ojú ẹsẹ̀ ní àyà sí ń sọ ọ̀rẹ́ tọ́lọ̀ sọ wípé wallahu yasma'u tahawurakuma bí ṣe ń sọ wípé ìrìn ànábì mọ́kàn mú ọ lẹ́yìn tí ọba ń sọ fọ́lọ́ ní ọlọ́ngàn mọ́fẹ́ kí gbàdàlè lọ́ọ́ bá gbogbo ènìyàn ọlọ́mọba mọ̀ ní tòótọ́ tá a bá wo pàtàkì àlàmọ́rí táàsì wọ́n si bá se ń pariwo fún apẹ́ ògbà wà lò ń bẹ pẹ̀lú wa ní kọ̀rọ̀ ń bẹ pẹ̀lú wa ní gbangba ọwọ́ adáàpọ̀ kẹrù ọmọ àwò wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala kò ẹni ni kìí ṣe pé ìfojújọ ni ọlọ́run ọba ní gbangba ní máa ṣe nǹkan míì ní kọ̀rọ̀ à ń bọ̀ lórí àti ẹbá dẹrù eléyìí wò ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ wọ́n máa lọ subhanahu wa ta'ala wọ́n máa bá lò pípọ̀ wọ́n sì tibẹ̀ wọ́n dolóríire qad jaa fi qissatin ma'a amiril mu'minin mọ́bìlì Khattab radiyallahu ta'ala anarudọ́ amiril mu'minin mọ́bìlì Khattab ó ń jáde lọ ó ń jáde lọ ó ń jáde lọ òun àtàwọn tí wọ́n jọ lọ wọ́n wá pè ẹrú yìí wípé ọ̀gá wa ìpíọ̀ mímọ́rù ní rọ́dí aláwọ̀ tánà ọkùnrin ó sì tàkà fún wa níbi àwọn ẹ̀rẹ̀ tó ń dá yìí ah, ó ní èmi kí mo ní o ẹrú ni mí o olówó mi ló àwọn sọ wípé ìkó olùgbé ah, ó ní òun lè ṣe bẹ́ẹ̀ ah, kí lọ́dọ̀ lè fi lọ́sẹ̀ ta lórí ọmọbí ah, bẹ́ẹ̀ nìkan kan ọ̀bà rí mi ọlọ́run ọba tó ní mi tó ní olówó mi tó káwọn ẹran ìtì mi ebóhùn sì ń rí mi ah, ọ̀rọ̀ ìwà mi umaru radiyallahu ta'ala àrùdọ̀ wa àrùdọ̀ ó mi lẹ́mi púpọ̀ umaru wa ń dọ́gbẹ́ tẹ̀lé ọkùnrin títí tó fi mẹ́lẹ́ ibi tí wọ́n ti rán pé ọlọ́dà ẹran lọ ọ ara ẹrú níbẹ̀ yẹn nígbà tó wá ara ẹrú yìí ọwọ́ abọ́kù lọ́rùn rẹ̀ nígbà bọ́kùn lọ́rùn rẹ̀ tán ó wá ní ìjẹ́ ọmọ tó jẹ́ kí n rọ̀ tí mi bọ́kùn lọ́rùn rẹ̀ ó lọ ọmọ ní ìwọ lọ ń sọ báyìí báyìí báyìí báyìí báyìí fún mi wípé bí n bá ta ẹran ìfún yín tí mo parọ́ pé ìkòkò ló gbé kan bẹ̀ bẹ́ẹ̀ nìkan ò tiẹ̀ mọ̀ tí wọn ò rí mi ńgbà ń bá délé ṣe bọ́ọ̀rùn ọba tó ni mi tó lówó mi ó rí mi mo as'alullah ta'ala umaru ni bó ṣe fi mú ọkú òlòkù ẹrú tọ́ọ̀dọ̀mọlúwà bí lónìí mọ́ wá ń bẹ lọ́n kọ́lọ̀ ń bá ń fi gbóló yìí náà mú ọkú òlòkù ẹni tí ọ̀wọ́ ọlọ́wọ́ bá tó bá dálé kìámà ga pípọ̀ ni ẹnìkan ò ní máa dọ̀rí ọlọ́wọ́ bá bá ń du kíkọ̀kọ̀ ọ̀hún àáfà wà jọ kan níbi títí ń ṣe wáàsí lọ fáwọn èèyàn nígbà pẹ́ wáàsí ńlọ ńlọ ó di wípé gbogbo mọ́ṣáláṣí ihò bí ó jò fún ẹkún àáfà parí wáàsí tánà jọ náà musa kò tẹ́bí tí ń tìlà wà kúrà níbẹ̀ kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ wáàsí làfà bá wà tì tá a láwa gbé musa fún àwọn mọ́ṣáláṣí wọn ò mọ̀ rí àáfà bá ní subhanallah àáfà wà mọ́ bùn dínárì pé àá nígbà gbogbo yín wá ń sun ẹkún bí ẹni wípé iná rẹ̀ wájú yìí nínú ọlọ́run tẹ́fẹ̀ wọ̀ tá a wá wá musa fùtì láàrin yín ṣé bẹ̀rù lélẹ́yìn tó tọ́ eléyìí lọ́fà tí Abu Darda radiyallahu ta'ala anhu àrùdọ́ tí fi máa ń sàdúrà kan wípé Allahumma inni a'udhu bika min khushu'in nifaq ọlọ́run bára kò sàánú mi sọ mi níbi ìpayà ti mọ̀nàfíkì ìpayà tí ó rò pọ̀ ń tan ọlọ́run ọba tó sì jẹ́ pé ń tanra rẹ̀ ni ẹwà àwùjọ wa lẹ́nìí amúrùgbọ̀n asọ̀rọ̀ yúnífọ́ọ̀mù ẹwà òjò wa lónìí amúkàfàsọ̀kòtò òkè asọ̀rọ̀ yúnífọ́ọ̀mù ṣùgbọ́n ìwà tó ń kálukú fi ń bọ́ lọ́wọ́ bá lò ń kọ́rọ̀ ìwà tí ò ṣe é gbére gbangba ni fún tí lọ́ha ọkọ kọ́ lọ́ha obìnrin o obìnrin há fún àṣì ọlọ́run ọba rẹ̀ ni ẹ̀ẹ́tù lórí obìnrin báyìí náà bóò ní ṣe ń rọ́kọ́ bọ̀ ọlọ́run ọba rẹ̀ ta'ala sọ abamu kí chéńjì ọ̀dà ẹlẹ́à àti ẹni tó ń rajà lọ́dọ̀ wọn pọ̀ kẹ́lẹ́ ọmọ sọ wípé ṣé ẹ ṣe béèyàn ní bẹ́lá bí aṣọ ni òní ilẹ̀ mẹ́pọ̀ wèrè ní bẹ́lá bí aṣọ yìí mọ̀rọ̀ kọ̀mẹ́tò ní abdi rọ́bà bóun lọ́wọ́ bó ṣe bóun ní ọmọ nìyàn tí ń wojú rí ọlọ́wọ́ ba bóun ní òṣè ní tẹnu àlọ́ lọ́wọ́ ba subhanahu wa ta'ala mẹ́lẹ̀ ntí ọwọ́ àjẹká ma àlàmẹ́rin ní ntòlè pípọ̀ tí èsì ìse ń tọ́lọ̀ ọba subhanahu wa ta'ala tí ó fi ọwọ́ yẹpẹrẹ mú ó lè ní tọ́wọ́ mínú hadithi abdullahi bin umar radiyallahu ta'ala anhu ardahuma ọlọ́bàṣà àbàdàn méjèèjì abdullahi umar ní annabi sallallahu alayhi wa sallama ó pọ̀ ní àdúrà kàtí máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà kí ni àdúrà máa ń sọ ń pé allahumma inni a'udhu bika min jubun ọlọ́wọ́ mi sàánú mi sọ mi ń bi ojo tí èèmú ní ilé sọ òdodo sọ mi ń bẹ́ẹ̀ wà áùdù bí ká mìíràn gbókùlì sì sọ mi dákun náà wọ́n bá mi mò ń fi ọwọ́ sọ̀ra kó mi kí n ya wọn wà kàdálíkà àdúgbò tó mọ̀ sọ wípé wà áùdù bí ká min àrùndàlẹ̀ ọmọrì ọlọ́wọ́n bá mi dákun sàánú mi gbogbo tí wọ́n èrí mi lánàá tí wọn ò ní dáàmú padà lónìí tá yóò pòkulu mùsùlùmí lọ dákun sọ mi ń bẹ wà mí fitinati lọkọbúrì dákun sọ mi ń bi dààmúdààbò inú sàárè ṣùgbọ́n bí táwọn lọ àdébẹ̀ wà ní wà mí fitinati sọdírì ọlọ́run bá mi o dákun là mí bí wàhálà tí gbáyà máa kó bẹ́ẹ̀ tó ní ẹ̀mí mi yóò máa ṣe dáadáa lójú àwọn èèyàn ṣùgbọ́n tá a bá dé kọ̀rọ̀ yóò máa pa mi láṣẹ aburú aburú wa ni wọ́n wà á jẹ gàmílẹ́ lórí o ni wọ́n máa fi ṣe tí màá fi bọ́wọ́ ọlọ́run ọba lò anabi sallallahu alayhi wa sallam ọwọ́ ni ẹjẹ́ àkíyèsí yìí jẹ́ àmì hadithi thawban radiyallahu ta'ala nàrọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé àwọn èèyàn kan mọ̀jọ́ gbàdúrà kìámà wọ́n kọ́ àwọn sí olóore wa ká àmfàlì jìbàl àwọn sí olóore bí ó kè gbangbangbangba ilẹ̀ àwọn ẹsẹ̀ ìrórì inú kálukú ọmọdé ah àwọn èèyàn ẹsẹ̀ ṣe báyìí ìrún bí ó kè àwẹ̀ bí ó kè zaka bí ó kè hajj bí ó kè Allah subhanahu wa ta'ala yóò wà sọ gbọ́ ẹni haba manfura yóò bá kúránù bíi eruku tàbí bíi èlùbọ́ oní ọ̀sọ̀ gbogbo sẹ́ǹdì yóò bá kúránù lójú àwọn tí wọ́n ṣe ah Thawbanu kéé ó ní àdébùsọ̀ sálàmù sífòm lánàá dákun jẹ́ amẹ́rú àwọn èèyàn báyìí kí ni tí wọ́n ṣe jẹ́ ìdàbáwọn ànábì wa ni kúmi ìdátìnà ara wa ni wọ́n mùsùlùmí ni wọ́n o ọmọ ìyá wa ní àpapà ṣùgbọ́n àwọn èèyàn wo ni àwọn tó jẹ pé ìdá àkọ́lá o tí wọ́n bá ti wà ń kọ̀rọ̀ intahaku maharim Allah gbogbo ntọ́lọ́ ń bá pèlè wọ̀ òní wọ́n máa ṣe tí wọ́n bá ti wà ńkọ̀rọ̀ wọ́n máa fojú àfa zina wọ́n máa ṣe pẹ̀lú àwọn òbí olóbìnrin tí wọ́n bá ti wà ńkọ̀rọ̀ ọmọ ọlọ́mọ wọ́n máa ra mábẹ́ tí wọ́n bá ti wà ńkọ̀rọ̀ owó olówó wọ́n máa jí tí wọ́n bá ti wà ńkọ̀rọ̀ ọ̀rọ̀ ẹni wọ́n bú ó sì bá tẹnìkan jẹ́ sẹ́nìkejì òní wọ́n máa ṣe tí wọ́n bá ti wà ńkọ̀rọ̀ gbogbo nǹkan tí ò ní yọlọ́ngọ̀ bá ní owó ọmọ ṣe tí wọ́n sì dé gbangba ọmọ rẹ̀ wọ́n mọ̀ lórí kodò bí ẹgbẹ́ àwọn ẹni ọlọ́run tí wọ́n dé gbangba ọmọ rẹ̀ tí wọ́n bá nìkan subhanallah la ilaha illallah wọ́n kọ̀ lójú tí wọ́n ní gbà subhanallah ayé wọ́n gbọ́dọ̀ wọlé sọ́rọ́ náà tóbi gan tó sì jẹ́ pé tóbi bẹ́ẹ̀ lọ wọ́n sọ tí wọ́n bá dé kọ̀rọ̀ blue film ó ti kó oníṣẹ́ tí ó kálukú owó ọmọ òwò káàkiri nínú ilé ní kankan káàkiri sára pípọ̀ lórí eléyìí gbogbo ẹni tí ó máa ṣiṣẹ́ sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ò ní rí nǹkan kan dé bá òun náà ni gbogbo ẹni tí ọba máa sọ ìwọ ọlọ́run ọba ní kọ̀kọ̀ kí sì náà ni tí ó fà nítorí pé gbogbo dáadáa ti ń ṣe ó ti di sí àrílé nígbà tí èèyàn ń ṣe dáadáa lójú àwọn èèyàn tí ò ṣe dáadáa lékọ̀rọ̀ ajẹ́ pé dáadáa tí ń ṣe lójú àwọn èèyàn náà kò sí fọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bẹ́ẹ̀ sì ni tọ́lọ́ ti sọ pé òun ọ̀sọ́ gbogbo ẹ̀ tí èèyàn bá ti ṣe nǹkan torí o lálẹ́kì àmọ́ ni wípé ẹ bọ́ sọ́dọ̀ àwọn tẹ́ torí wọn ṣe láyé o ẹ lọ gbalada ayé lọ́dọ̀ wọn lára àwọn ìmà tí anabi sallallahu alaihi wa tó ti kalẹ̀ fún wa jaabi na hadith ibn Umar aidan radiyallahu ta'ala anhu wa ardahuma o tún wà ní hadithi abdullahi bin umar náà bákan náà tí àdìsí mẹnu sunan bí sinadi sahih àwọn sàṣà sọ wípé lára àwọn èèmà tẹ́ẹ̀rì tó bá dé jọ́bìnrin àkìyàmá ó ní àwọn kan tọ́lọ̀wọ̀ bò ní sáànú kò ní fojú àdúgbò wà kọ́dà ìyàtọ̀ lágbára ní ọ̀jẹ̀ wọn àdébì káwọn bọ̀ ọwọ́ aka àdà youth kí youth gbogbo ẹ̀ tọ́jà pé fanáwọlé ẹ̀dá ni kèrọ́kọ́bọ̀ ọlọ́run ọba rẹ̀ ní kọ́rọ̀ bó ṣe yẹ oyin náà ni ọ máa kókòkókò wọnú ẹbí rẹ̀ oyin ni ọ máa kókòkò wọnú ilé rẹ̀ tí a bá wá wùjọ wa lónìí ó di wípé tọ́lọ̀wọ́ba àti ànábì ìfẹ́ àbálẹ̀ ẹnì wa mọ́ nǹkan tí ọ̀dà olóńkálukú wa òun la fi ń dàpàrà síra wa tú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó náà ra wọlé fúnra náà òní ọ̀ra nǹkan wọlé yọ́ọ́ máa wò ìyàwó rẹ̀ yọ́ọ́ máa wò àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ àbúrò ọmọ yọ orógùn sí ẹ̀gbọ́n rẹ̀ ẹ̀gbọ́n ọmọ yọ ọ̀bẹ sábúrò rẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí ń wò nínú eré tàbí àwọn nǹkan tí ń wò nínú fíìmù gbogbo àwọn nǹkan yìí bóò lè mi àtẹ̀yìn bóò la ṣe ń ṣerú ilé wa nígbà tó bá di wípé àwọn èèyàn wò wá bí ẹni ọlọ́run ní gbangba níta ṣùgbọ́n tá a bá nínú ilé wa bóò la ṣe ń hùwà mọ̀rọ́ kò bá tún rọ́bà bóò lè mi àti ìṣe ń ṣe tá a bá débi ọjà wa ìjò lóòótọ́ lójú àwọn èèyàn ní gbangba ṣùgbọ́n tí bá débi ọjà mi irọ́ onímọ̀ fi tà eléyìí ló bá ní sàṣàrà àbújọ kan ó lọ sí ọjà anabi sallallahu alaihi wasallam wà ní yá àlàsùk ẹ̀yin tẹ́ ń bẹ lọ́jà yìí ẹ̀yin tẹ́ ń tajà yìí ẹ gbójú wò mí dáadáa gbogbo wọn bá gbórí òkè àṣàṣà sọ yìí pé inna tujjara yub'athuna yawm al-qiyama gbogbo ẹni tó bá jí olówó láyé ìgbéde tó lọ́wọ́ gbòdì ẹjọ́ ìgbà kìámà ó ní gbẹ́dìde wèrè ẹ̀rú bà wà rọ̀ ọjà anabi wa ní solution illa man sadaqa wàbárọ̀ wàtàkọ̀ àyàfẹ́ tọ́ba jẹ́ kó òdodo ní fi ń tajà rẹ̀ àyàfẹ́ tọ́jà wípé òdodo ní fi ń tajà rẹ̀ àyàfẹ́ tí bá máa ń ṣe dáadáa nídìí ọjà rẹ̀ eléyìí náà jẹ́ ara wọn kẹta gbọ́dọ̀ pàkíyèsí wá sí nípa wípé tá a bá dé kọ̀rọ̀ ọlọ́run ọba bó o là ṣe wù ìjà dàbí kí n jí olówó tó ń ta ẹ̀wà fáwọn èèyàn kó o mú ẹ̀wà tó ti lù àtẹ̀ntọ́jẹ́ tuntun kọ́ ọ máa dàpọ̀ mọ́ra wọn mọ̀rọ́ kọ̀mọ́tò làmúdùrọ́bà bó o lẹ́rú yóò ṣe máa ṣọ́wọ́ ọlọ́run ọba rẹ̀ ṣé ẹni tó kúkú fẹ́ rẹwà kò kúkú dàmà o ló ṣe jẹ́ ni ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sì wojú rí ọlọ́run ó gbowó lọ́wọ́ àwọn èrò kó o tó kó gáràjì ọ wà dójú ọ̀nà tọkọ rẹ bá takú sọ pé o ti kówó lẹ̀ o ti o ní àwọn èèyàn wà wà lẹ́sẹ̀ ọ̀nà wọn ò ní jèrò bí ẹ lọ wọn ò ní jèrò bí tiẹ̀ ti ń bọ̀ ìwọ sì gbà pé owó òun fi tọ́jú ọmọ ọgbà pọ̀ owó fi tọ́jú ìyàwó ọgbà pọ̀ òun fi jẹrin sínú ara rẹ̀ mọ̀rọ̀ ọkọ̀ mọ́tòlẹ̀ èjì wọ́n fi kó o sì wà máa mówó tí ó ń sọ pé kó o fi sànú aráàlú kó o sì kó fún ẹbí tiẹ̀ kó o máa kó sápò ara rẹ ó wà déta ó máa sọ pé subhanallah la ilaha illallah inú ọlọ́run ọba lágbára o ọlọ́mọdé àwọ̀ bẹ́ẹ̀ o mọ̀rọ́ ọkọ̀ mẹ́tò ní amdi rọ́bà ìjẹ́ gbangba yìí la ní ìdì níbi ìpayọ̀ ọlọ́run tó kọ̀kọ̀ bíi gbangba ti mọ̀pá àmà ti ju ara wa à ń fi mí ní ara wa mí nínú mọ́sálásí à ń fi mí láàrin ọjà à ń fi mí láàrin ara wa ṣùgbọ́n tó bá ti ku èmi àtẹ̀yìn ee ìdàkọ́làwò ìdáàkú maharim Allah tó bá ti kú àwọn àtẹ́bí wọn wọ́n mú gàgà ọ̀rọ̀ wọn bá wọ́n máa fàya tó bá ti kú àwọn àti ara wọn níkọ̀rọ̀ nǹkan míì kò ní wọ́n máa ṣe èyí tí wò lè ṣe gbangba wọn ni wọ́n padà máa ṣe níkọ̀rọ̀ mélòó mélòó ẹni tí wọ́n máa pẹ̀rẹ̀ lẹ́ni ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò sì lọ́ọ́ rí máa ba tẹni ẹlẹ́ni jẹ́ níkọ̀rọ̀ yóò sì máa sọ wípé òun sì tọ́lọ́run ọba ìjẹ́sí ọlọ́run ọba ilẹ̀ ni ìwà gbé bí ẹni tí ó padà ń sọ wípé òbí olóbe ó ní wọ́n máa fi ṣe sàárà fún òun omi olóbe onílọ́gbọ̀rọ̀ máa fi gbòó lálejò ẹ sì déta ẹ máa sọ pé ìlẹ́ni ọlọ́run ọba subhanahu wa ta'ala mọ̀rọ́kọ̀ bá tún abdi rabba ìmọ̀ sọ́wọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala yìí ebi ń lókóríire bá ọmọbìnrin kan ní Medina ní àsìkò Umaru náà ni iye ọmọ yìí pé ọmọ yìí gẹ́gẹ́ bí ọ̀kan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà mò ń pè ọkọ wa bá ní da omi tá a gbé sí ẹ̀gbẹ́ léwu wàá dà mọ́ wàrà tá a ti fún yìí kó lè pọ̀ sí tó bá jẹ́ wàrà tó jẹ́ tí ò ju bíi twenty five litres lọ wàá dà omi twenty five litres náà ní sí kó di wàrà fifty litres sí èyí tí ò ju five thousand lọ a lè jèrè ten thousand bẹ́ẹ̀ ọmọ ìwà ń pẹ́ ah, mọ̀mọ́ mi ee eh, èmi àmọ́ gbóhùn túbà mí ròdùn mí níyẹn o ọlọ́lọ́run ọba kọ̀fẹ́ bẹ́ẹ̀ o ó sì máa ń gbàdí ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam wá nípa rẹ̀ pé ànábì ní àgbọ̀rọ̀ máa jàmbá o èmi ò ṣe o ìyá rẹ̀ wọ́n jọ ń fàmọ́ra ọlọ́pàá bọ́ọ̀ bá tiẹ̀ lóòṣe kúmọ̀rù sí nkọjá lọ lẹ́gbẹ̀ẹ́ lé wọn bọ́ọ̀ bá tiẹ̀ lóòṣe ṣé umaru bẹ́ẹ̀ ni bí ọba sí umaru mi ebi ọlọ́wọ́ ọba umaru ó bẹ́ẹ̀ mi ó sì rí èmi àti ẹ̀ màmá mi kó tó di pé ọmọbìnrin padà wà á fẹ́ àwọn ẹni ọlọ́wọ́ ọba ní Mẹ̀dínà tó sì ti bẹ̀ sórí rẹ̀ torí ìjẹ́ òótọ́ ti bẹ̀ pẹ̀lú rẹ̀ anabi sallallahu alaihi wasallam bọ̀ njọ́ kan ọ wá ń wo ẹnìkan ṣoṣo bọ̀ nítorí pé tó jẹ́ àmọ́ aṣọ lẹ́yìn anabi tọ́lọ́ lè fi tú àṣírí fún wa kò sí láàrin wa máa bẹ́ẹ̀ lànà bí kọ́wọ́ bọnú ọjà ẹni ọ̀dà a sọ ànábì yọwọ́ bóde báyìí gbogbo gbogbo ọwọ́ ànábì ti tutù asọ́bàtì òsàmà òjò rọ̀rọ̀ sí ànábì ní gbójò bá wa rọ̀ sí kí ló dé tó jẹ́ pé tó tutù lókòókè tó wá gbígbẹ tó fi borí tutù lókè máa ń rọ ṣàná falẹ̀ ìsàmínà gbogbo ẹni tí bá ti máa tẹ̀wà tí èèmá sọ ìwọ ọlọ́run ọba rẹ̀ náà kọ́kọ̀ pẹ̀lú ìbálò wa pẹ̀lú wa irú ìwà tọ́lọ́run fẹ́mi ànábì kan ní bẹ̀rẹ̀ wo ń tọ̀ wo kìí sara wa ọlọ́njọ́ jàre àtẹ̀mí àtẹ̀yìn jẹ́ wo gbé àdìlẹ́yìn ànábì sọ́nà sara mi jọ́gbẹ̀rẹ̀ kìámà dákò wá sànù wa níbi ìpayà rẹ̀ jẹ́ kí gbangba ẹnì kọ̀ọ̀kan wa jẹ́ kí kọ̀rọ̀ wọ́ dáa ju gbangba wa lọ níbi ìpayà wa lọ́wọ́ bá la hawla lana wa la quwwata illa billahi al-azim wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuh. Ah, eh, ọlọ́run mọ́sá ìbáni jẹ́ kí àwọn afá wa kí wọ́n lásìkò ẹ̀ o a rí i pé àkòrí tí wọ́n bá wa bọ́ sí àkòrí kan tí ó bọ̀ háyà ni kí ẹnìkọ̀ọ̀kan kó máa sọ ìwọ ọlọ́run lórí ẹ̀. so àwọn yorùbá ní òkun kò ní í kùn kó nu ọmọ mànú ya pátá àwọn nǹkan tí a ń sọ ọ̀hún pé níkọ̀rọ̀ bó lòún ṣe rí níbi ntọ́lọ̀ ní pe níkọ̀rọ̀ bó lòún ṣe rí níbi ń sọ pé nǹkan báyìí ń bá ṣe ti ń bẹ lórí sẹ́yìn náà ń ọlọ́run láti gbangba dé náà àbí kọ̀rọ̀ ń yàtọ̀ sí gbangba nídàkejì a rí bẹ́ẹ̀ abẹ́lẹ́ subhanahu wa ta'ala mọ́sá ìjẹ́ kí kọ̀ọ̀kọ́ dáa ju gbangba wa lọ gbogbo bí gbangba wa bá ṣe lè dáa tó níbi ìbẹ̀rù ọlọ́run jẹ́ kí kọ̀ọ̀kọ́ kó tún dáa jù bẹ́ẹ̀ lọ gbogbo ntọ́lọ́run wa pè ní nǹkan tí a gbọ́dọ̀ débẹ̀ má débẹ̀ ọlọ́run ìwọ ọlọ́run ọlọ́run o sùn ó ti ọ̀sán gbogbo ọba ayé pátápátá ni ó ní ẹnu àlá pé ẹ gbọ́dọ̀ kọjá ń bí ẹ má débi eléyìí ẹ má débi ebi eléyìí ṣùgbọ́n ìtọ́jẹnu àlọ́ ọlọ́run òun náà ni màhàrímù ìtọ́lọ́mba ti ṣe léèwọ̀ mùsùlùmí bí ṣe ń páyà kọ́ ọmọdé bẹ́ẹ̀ gbangba kọ́mọdé kọ̀rọ̀ tán kọ́ lọ́ọ́ máa débi kan kọ́mọdé kọ̀rọ̀ tán kọ́mọdé ọmọ fi ẹmu kí àgbo tó sì jẹ́ pé kò lè mú lójú àwọn èèyàn ní gbangba kẹ́nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá ìsọ́ wa pẹ̀lú àwọn nǹkan tó pàṣẹ rẹ̀ fún wa níkọ̀rọ̀ wa àti gbangba wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. lórí àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan lóní tó ní báṣe pẹ̀lú wáàsí ká máa fi ìbéèrè wa ránṣẹ́ sí àwọn orí nọ́mbà tí a pè fún wa yìí àbá fẹ́ béèrè nǹkan kan lórí ọ̀rọ̀ dáwàtò làákì àbí ecmes ilé ẹ̀kọ́ wa school of science ni o àti gbogbo tó ní bá ṣe pẹ̀lú àwọn ètò ẹ̀kọ́ yìí lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn nọ́mbà tá a máa pè sí nísìn òun náà ni tá pè fún wa gẹ́gẹ́ bá a ṣe pè fún wa ní ọ̀sẹ̀ tí ó lọ àkọ́kọ́ zero zero fifty seven fifty five sixty one forty one lẹ́ẹ̀kan sí i 080 57 55 61 41 nọ́mbà kejì 00 66 41 07 08 lẹ́ẹ̀kan sí 00 66 41 07 08 so àwọn tá a jọ wà nílé agbára ustaz wa abdulrasaq arúgbó lọ́sùnà wọn bẹ pẹ̀lú wa ẹni tó gba ohun wálẹ̀ tàbí ń bọ̀ ń wa ketekete nílé báyìí àwọn náà ní dáwà nàìjíríà dot com ọlọmọdé jẹ kílẹ̀ ṣẹ wọn ọlọmọdé òjò náà àwọn àfáà wa tí wọ́n kó aṣòdì wá sílẹ̀ agbára bí báyìí àwọn náà ní fadilatu sheikh àwọn náà ní ẹ̀sìn bá wa sọ̀rọ̀ látòrọ̀ al suleiman muhammad al amubiyaya atọ́kùn ètò òun náà ní ismail abu ibrahim ẹ̀rú allah wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa.